صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة وأهلها كما قال الإمام البربهاني رحمة الله عليه والضلالة وأهلها في النار أعاذنا الله سبحانه من النار من عذابها من غليل عقابها ومن مكث فيها إنه ولي ذلك القادر عليه آه، أرانا إشياء الضرر فلما جاءوا gbogbo ṣẹ́jọ́ sì sin ẹ̀mọ́ bí àti kí ẹ̀ jìnà sí inú tó lè ṣe ẹ̀mọ́ bẹ̀ náà ní pé kí ẹ̀mọ́ jẹ́ alùsùnà ọlọ́pọ̀ sànà wa ìfẹ́ súnà ọlọ́pọ̀ ọlọ́ka ó sì dájú máa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sọ pé alùsùnà làwọn ọlọ́ndàkùn sàánà wa bẹ́ẹ̀ ní gbàgbé mara súnà ó lè má jìdí súnà torí pé ọ̀tọ̀ ní kíyàn sọ̀rọ̀ kíṣẹ́ rẹ̀ tọ́ka sí ọ̀tọ̀ ní kíṣẹ́ èèyàn kó máa jẹ́ báyìí kíṣẹ́ kọ́rọ̀ rẹ̀ máa jẹ́ bá mi ṣùgbọ́n ẹ̀rù súnà àkídátán wà manhajan wà suluka kíyàn dá láti sọ́kàn ṣùgbọ́n kí ìwà rẹ̀ má dá fìtínà nìyẹn náà kò sáré ní kèfèrí ṣùgbọ́n fìtínà iná méjì tí yóò bá tẹ̀ gbíjọ kan wà bẹ́ẹ̀ Gbogbo ànábì sọ ìmán pẹ̀lú àmánà, ànábì sọ ìmán pẹ̀lú àyà, ànábì sọ ìmán pẹ̀lú ìmọ̀ rẹ̀ so tẹ́yàn bá ti dá ní àkíńdà manhaj tó dá sùlúkì náà gbọ́dọ̀ dá ní o síwà ọ̀bá ti dá ìran ní problem gbogbo ẹni tẹ́ bá rí tó bá ní ò ní problem síwà rẹ bá ṣe rí pákídà rẹ bá ti dá ẹbí egbá kídà ìran ti jóná nítorí pé rọ́pù kọ́yì àrọ́pù ẹ̀lọ́kọ́yì ọmọbẹ lára sùlúkì fúnà àkíńdà kọ́ á jẹ́ àjọṣepọ̀ tó nípa kò wá sí bí èèyàn ṣe fẹ́ rí súnà ẹ̀ ṣe ń tòótọ́ tí ọba tí wà ní ìrọ̀tọ́nà bí nílá ìmáàna límọ̀lá àmàna tààlá ẹni tí ọba ti sá máa nà kò ní máa ní bákan náà ẹni tí ọba ní àyà ní kó ní òní máa torí àyà ṣọ́ọ̀bàtún mí náà ìmáà ní ṣọ́ọ̀bàtún nínú àwọn lẹ́gbọ́ sí i ẹwà ní mi ò kí ẹ̀ ní ọ̀kí ẹ̀ bí tó ẹ̀kọ́ ti ní ìtìjú á sì bú mẹ́rin olóyìnbá pé lórí ìjókòó yìí sàwọn ká àmọ̀ fún wọn kìí ṣe lórí ìjókòó ká bá ìjókòó lẹ̀ ní sí ẹlẹ́kọ́ ẹlòmí nípa pé kò ní àdáàbò wọn ti jókòó kò yọ́n kéfèrè wọ́n kò ní àdáàbò ṣùgbọ́n nǹkan níwà òun ọ̀rọ̀ tó nípa ni ẹni tó ń bá òun sọ̀rọ̀ yìí onìkan ló lè sọ pé halal fún onìkan ló lè sọ pé haram fún خلافا لما قاله رسول صلوات ربي وسلامه عليه bí a ti jẹ́ tó ń káàkiri ní ìsinmi ọ̀rẹ́ pé bí ọba ti jáfà èèyàn kan dị máa kí ó lọ́dá ẹ gbọ́dọ̀ mẹ́rin yẹn náà gẹ́gẹ́ bó jẹ́ yẹn mà nẹ́bí tẹ́bí mà nẹ́bí nínú ẹ̀sìn lọ́wọ́ ṣùgbọ́n gbà tó ti wá mọ́ èèyàn kan ọwá lọ́ọ̀ fẹ́ mẹ́lú yóò padà súnmọ́ pé kọ́ fẹ́ máa sin irú ẹni bẹ́ẹ̀ al ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ hadith tó pọ̀ ọha púpọ̀ náwọn tàbírí bọ́dé wá tó yìí lẹ́bù bẹ́ẹ̀ náà ló túnmọ̀ Kùránì náà ríwáyà Kùránì àti ẹjú yẹn báwọn ní bí ẹ̀ bá déwájú rẹ̀ ní béèrè ìbéèrè àwọn kó tó dá lóhùn gan sílẹ̀ ní ọ̀ ń gbé ẹnìkan kan rẹ̀ béèrè béèrè àwa ni ẹjọ́ tí ọ̀rọ̀ bá rí báyìí tó bá rí báyìí ni ìdájọ́ rẹ̀ a ma ṣe máa kọjú sáwọn ọ̀rọ̀ tó ń jókòó nìkan ó ní iṣẹ́ mi iṣẹ́ ìmọ̀ rẹ̀ lè ó ní ẹran gbà tó dàbí ẹni tó há àdíìsì 100,000 àbí 40,000 ó sì ń béèrè ìbéèrè àwọn primary school níbi tó ẹ pé iṣẹ́ ìpínlẹ̀ máa wà láwọn irú kíláàsì general class ó ní bá a ṣe máa ń sọ̀rọ̀ kíláàsì ní ìbáfẹ́ onímọ̀ àjẹkọ kò mí gbé ẹni tó jókòó mí ò lè jókòó ní òṣòlù fiqh ṣùgbọ́n yóò ní àwọn basics kan ilé ìbátọ́gbọ́n àfàmà ń tó classes so bàtọ́ wọ́n ń bèèrè ògbé irú jókòó wáyé ní wọ́n tí wọ́n ń bèèrè ẹni tó ṣẹ̀rẹ̀ kí ó ìdíjá amáṣìdé ìmá rẹ̀ pọ̀ ọkọ̀ hadisi abu muhammad suleiman wọ́n bèèrè níjọ́ kan ó ìmọ̀ táǹkọ́ sọ fún ilé ní tẹ́lifíti sọ́dọ̀ wa yìí ó ní láúlẹ̀ annana rọ̀bọ́tuna hadal ilma min aksar min arba'ina wajahan ma aqalna lẹ́ẹ̀kasi láúlẹ̀ annana ربطنا وصلتنا سجلنا هذا العلم من أكثر من أربعين وجها ما عقلناه oníjì ìbá ṣe pé àdíjì táǹkà fún ilé tí n bá gbọ́ lọ́dọ̀ àfáì máa tún gbọ́ lọ́dọ̀ àfáì máa gbọ́ lọ́dọ̀ àfáì ilé bù pé tí bá ní nǹkan àfáà tó kọ́ bí láti ṣe èèyàn kan tí mo gbá ní kan lọ́dọ̀ rẹ̀ tí wọ́n tó bí fọ́ọ̀tì ní ó ní ha nítorí ẹ̀ wọ́n náà gbọ́ ilé tiẹ̀ tí àwọn náà ń àwọn àǹfààní ni wọ́n máa yọ ti ẹ lọ́wọ́ tí wọ́n náà ń gà náà kìtàbù sọ́nà tí wọ́n náà ń gà náà ṣeré àdìyànjú ẹ̀ náà kí lẹ́ àwọn àǹfààní ni wọ́n máa dé sí ẹ lọ́wọ́ níbi ìjókòó yẹn pé ní ọmọ lọ́wájú ọmọ lọ́wájú tó ní ìbá ti ní ti mọ̀ ẹyọ kan ọ gbàgbé ẹ̀ ẹjẹ́ bí i afáàtà ha kùrán lẹ́wọ́lẹ́ ni mọ̀rọ̀ àjà ẹ̀ téèyàn ọba ṣe mọ̀rọ̀ ọjà àbọ̀dé aná lọ gbàgbé ìjọ tó ha ẹ̀yẹn ó lè dúró díẹ̀ kódà ìjọ yẹn gan fìtínà lè báyà tó bá ń ọjà ìlálẹ̀ ní abẹ́ hákùránì sì bá lẹ́yìn tó tán a máa yípo ló kéré jù lẹ́ẹ̀kan ẹni tó bá lágbára ẹ̀ẹ̀kan láàrin ìjọ mẹ́ta ìwọ̀n àmà ṣe kọ̀ránì tọ́nà bá ṣe lọ́rùn fún ẹ̀ èyàn ní màlága nígbà tó rẹ̀ ṣe mọ̀rọ̀ ọjà torí pé tí èyàn bá ń kà ní ẹ̀ máa ń fà sí jà fi bíta ń mo ní nínú ìjókòó ìyẹn lè ní problem tí wọ́n apá sọ́kàn tiẹ̀ lè gbé ò o eléyìí tí wọ́n ń ṣẹlẹ̀ láwọn àwùjọ àwa nìsún nànà ilẹ̀kùn pé àwa máa bèèrè pé sọ́lọ̀ ní ń sìn àbámà rẹ̀ káṣọ́ra fún tó lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ kejì ò ń lọ́rọ̀ mọ̀hámánà ètò mọ̀rọ̀ ayọ̀ sí díẹ̀ yẹn gbọ́dọ̀ ní mọ̀hámánà àkídà mọ́ ẹ̀dọ́ masha Allah ìbádà mọ́ ẹ̀dọ́ mọ̀hámánà náà gbọ́dọ̀ dúró òun ni ò ní jẹ́ kí ẹ̀sìn yẹn lèèyàn òṣè ní máa ń tẹ̀sìn táwọn èèyàn máa wò ó gbàtà pé ní gàgà ṣe tàbá bá ẹnìkan tí mo ti ń tà ní ìsìn tí ní nǹkan ṣe lára rẹ̀ kò yọ ọ́ kó mùsùlùmí sọ́hàwàlàlà kò sí jiyàn mẹ́ ṣùgbọ́n tí ń ṣe pé tó bá jà ó bu aṣọ sí ẹ̀kọ́ wọ̀ àbẹ́tọ́ yẹ pé máa ń kírun dáadáa àwọn yẹn ní pé òun yẹn ò ṣàkókò lábára rẹ̀ torí tó yẹ pé ń kírun yẹn tó ń tọ́ yọ bàrún kan inna salata tanha anil fahsha'i wal munkar tẹ́ẹ̀ bá ń kírun àwọn fàṣà yẹn ò kúrò yẹn pé òní matsala ta dínbi tíra fáwa albabahari ṣébánsì nípa láàúzọ́rọ̀ bí jahal ipe kò tí ọzọ́rọ̀ fún jahal mímá ní olójẹ́ ń ṣe báyìí ó ní fakọlìbú yìí nà tí òmòrò wọ́n ṣàlàyé ẹ̀sìn ní ẹ̀gáwá dínz tó ní pé rárá ò kí ní orí bẹ́ẹ̀ ma a ní àná ọgbà bẹ́ẹ̀ torí gbọ́lọ́ ṣàlàyé anábìṣàlàyé ṣùgbọ́n nígbà táwọn ṣàlàyé lọ ajóyíwọ pé ó fúrù ń bẹ fún jáàlù láwọn abí àmàsá ìka afọ́ àbàbà àríṣẹ́ rẹ̀ ìgbé kò tẹ́ ọdún fi já ẹ̀má ti ṣẹ̀ ẹ̀má fi dájọ́ lé lórí yẹn ṣùgbọ́n àwọn àti sọ pé àìmà ìyẹn lè fi ṣẹ̀rí láwọn àbìkan òun làwọn tó ní gbogbo eléyìí wọ́n repeat báyìí lọ́dọ̀ọ̀sẹ̀ ìyẹn ní the explanation ọlọ́run bẹ́ńtì ẹni tó bá ní òsọ́lọ́run kò sí oúnjẹ òfin jáde bọ́ọ̀lù ọjọ́ mi òsọ́lọ́ ọlọ́run ti pè é sí wa lọ́pọ̀lọ́ káwọn ọpọlọ mi ọlọ́run bá ní asma tó pọ̀ ó wá ní 99 nǹkan nínú àwọn 99 man àtọ́ ha dákàlẹ̀ jẹ̀nà ẹni tó bá ni o tó bá mọ̀ tó lò tó fi ṣiṣẹ́ yọ́wà jẹ́nà àbá ní tó mọ̀ tó lò tó ẹ̀fọ́ ọbẹ̀yẹn kìí gbó kàn á sórí nìkan ẹlòmí ọmọ ọlọmọ ha 99 nìkan rárá o òun tó wá ha 99 nìmù ìdọ́rọ̀ sọ pé yọ́wà jẹ́nà òun náà látún bá ń di ọtí wàhá kòkò tẹ̀lé tó ẹ̀kọ́ tẹ̀lé ìyàwó àlọ́ ìfọ́ ẹni tí ò bá mọ̀ 99 nìmù tí ò tiẹ̀ mọ́ tó dárúkọ mí bẹ̀ tó lóun ọ̀gbọ́rí tí ó wọ̀ náà torí pé tàfàṣí ni ó bọ̀rọ̀ bèrè jáàlì onígbà kan ṣe yẹn dámánikẹ́ mi ká ní ìsìn wòlímọ́lẹ̀ tó wòlímọ́lẹ̀ 99 ṣùgbọ́n ga yẹn gan kò sáàdì tẹ́yọ kan tó ni 99 lè kán tí ó kó 99 lọ àìwá mọ́mọ́ ogbó orúkọ ọlọ́rin ọ̀sẹ̀ ẹ̀dígẹ̀ fẹ́rí ibi tí ó fò bẹ̀rẹ̀ jáà lẹ́wà ní torí gbé inú àwọn orúkọ kan wà tó yẹ pé kò sẹ́ntọ́mà anábi sallallahu alayhi wa alihi wa sallam ó ní as'aluka allahumma bi kulli ismin huwa lak sammaita أو استأثرت به في علم الغيب عندك alákọ̀ọ́kọ́ ọ̀nà mi mo bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú gbogbo orúkọ tó ẹgbọ́n nìkan ló ní tó tọ́ra rẹ̀ ìgbìyàn ìsọlọ́ lórúkọ àbí tọ́lọ́ àtàrà ìbá fi pè kẹ́nìká lóhun ronú sí wọn mọ́lọ́ wọn ní ọba òhòhò ọba àháhà ráwọn ọ̀rọ̀ burúkú yẹn سميت به نفسك أو أنزلته في كتابك أبو طاسم شرع أرك الله وأنا قرآن وأنا الحديث أو علمته أحدا من خلقك أبو في ميكنا ويروي لا أعني كذين دولي صبوه من كالكال صدقوا سيدولي بواهما ibi tọ́rọ ẹ fi sí ọ̀nà ọ̀dọ̀ anábì ẹgbà ní àwọ ayé àwọ ma ismula kódà àwọn èèyàn mọ̀ pé al'azọ́m ni àwá ní àwọn lazami lọ́dọ̀ àwọn kìí ṣe lazani al'azam ni ismullahi al'azam àwọn orúkọ ọlọ́run ismullahi al'azam yìí sì rí allah náà olótóbi jù ẹ ọba máa kó mọ̀ lé ní tàbá lórúkọ kan wà tó yàtọ̀ sí allah ní ọgbẹ́nu sọ́run èyí tó fẹsẹ̀ múlẹ̀ òní allah so àìmá àwọn orúkọ tó ọlọ́run tó àlẹ́mìí tó wá síwájú àbọ̀ tọ́jú ìmọ̀ ẹ̀ ó dúró ń bẹ fún wa náà nítorí bá àmọ́ gbogbo ẹ̀ ọlọ́run akọ́lọ́ ẹ̀kọ́ ẹlòmíì ẹlòmíì ò ní jìmọ̀ ẹ̀ tó ó dúró ń bẹ fún ẹ̀ láyé ànábì salawatu rabbi wa salamuhu alayhi àwọn kan ní ìṣẹ̀lẹ̀ gan tó já mọ̀ pé n tí lọ nígbàtí ọlọ́run ṣe tí wọ́n wí ní bátò kan wọ́n ni wà fi iná nàbí yóò ní àlàmù máa fi gádì ó ní ànábì kan wà láàrin wa ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì ọjọ́ lọ́jìnà ànábì ní rárá ọfẹ́ gbé fún ọlọ́run fún mi nìyẹn tó yẹ pé kò sí ọdún bèrè jáàlì ní ọyọ kó dídì kèbèrè báyìí náà kó tiẹ̀ ti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó gbé kó mà kí lànà ìṣe fún ọkọ rẹ jẹ ibi tí ọdún bèrè jáàlì wà ní. ṣùgbọ́n kódà ẹnìkan náà tánà fẹ́ tẹ́sí ìbínú yẹn ó dé báyìí ó sọ ẹrú ẹ̀ ń gbà tí ìyẹn gbọ́dọ̀ dán o ànábi tó ọba báyàn wí tó ọba báyàn wí ìṣùzárí ló e pàápàá jùlọ wọ́n láti kọ́ bẹ̀ nípa àyàwó rẹ̀ ọgbọ̀dọ̀ ojú ẹ̀ eré bí ó bá bẹ̀rẹ̀ ìjà nítorí ní ogbẹ́ jíjájà bọ́ọ̀sì àbíká túbà rọ̀dọ̀ ẹgbẹ́ tí wọ́n máa ń hé ilẹ̀ tí ń والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كرام àti ìrìbí ti bọ́ọ̀lù yẹnjú tán ọ̀tọ́lọ̀ ń wo bọ́ọ̀sì ẹ̀rí pé àyè gbàgbà fúgbà gan àti wọ́n ń báyàn lójú ẹ̀bá àláì ẹ̀bá rí bọ̀bọ̀ yẹn kí lórúkọ ṣe bá ní ìsìn àwọn èèyàn ń tẹ̀lé kò sí tẹ́lé ń ẹgbẹ́ ọmọ èèyàn lójú tó bá ti fún báyìí wọ́n blow ten die rán àwọn kan so ibi tí mi ti náà rẹ́mi ni ha ọ̀ gbọ́dọ̀ gbá lójú wàlá tó bẹ̀ má bù má bà jẹ́ bàtó náà ṣe tán ká lára wà lọ́bà nàbí anábì kí ni kò ń ṣe anábì ni ọ̀fìrí rẹ̀ ó ṣe tán fìrí rẹ̀ anábì ni wọ́n wà lọ pé wá torí pé tí ẹ̀má fẹ́ fìrí rẹ̀ kàfàrà ní gbogbo fi ẹ̀rù mùsùlùmí anábì ni bó ti dé àìnàlọ́ gbọ́lọ́lọ́wọ́ bá اعتقها فإنها مسلمة اعتقها فإنها مسلمة فرد ó ti di mùsùlùmí ni inna bitakid wọ́n lẹ́nu bí ọmọ jáfà lé lórí kò mọ̀ kókè lọ́lọ́run wa ẹrú gàmà wà ní ọlọ́run wa bí ó wà bí ó wà bá wọn títí náà wà táwọn ẹmọ ọlọ́ni àmì tún máa ń fi sàmà tí máa nà mẹ́nà àìlẹ́sẹ̀má torí pé fi lọ́dà ọlọ́rọ̀báwá ìtumẹ̀ ọ̀pọ̀ jù kí nǹkan wà nú ẹ̀ lásánlọ àálẹ̀ tí gbọ́dọ̀ ọlọ́rọ̀báwá kìí ṣe sàmà ní sánmà ilé nìkan gbogbo tó bá ti wà lókè náà ń pè ní sánmà àbá kan ròyìn ànábì ilé ikọ̀ rẹ̀ ó ní kẹ́ifà tárùkọ́ ẹ̀jẹ̀ kí ó lẹ́gbẹ̀lẹ́ wa kẹ́ifà tárùkọ́ rùkíyàkẹ́l àǹbíyà ó yà sàmáà máa tọ́wà lẹ́sà sàmáà لم يسوك في علاك وقدها وينظر kò sí mẹ́ ó ní kéfà tàrfà ruqiyyakal anbiya bóò náà ṣe fẹ́ ga tó wọ gíga tí wà náàbì ga tó báwọn làwọn ànábì bí ṣe fẹ́ ga tó ìwọ́n tó gbé yá sàmà ìwọ́n jẹ́ sàmà kan tó gbé máa tọ́ wà látà sàmà tí ó ti sàmà tó ga tó kìí ṣe pé sàmà lẹ́wọ̀n lókè o bí máa ná yá màn áàlá wà lẹ́yìn sàfà òkọ̀hún man alahu illa Allah nínú àwọn èèyàn kò sẹ́ni tó gàtà nàbí sọ̀lọ́wà fún anábíyà ní asẹ́yìn wàlá ní adam ìbílá síwájú gbogbo ọmọ adam pàápàá wa minhum al-anbiya wal wọn هذا بمعنى اللهم بلوكي أنا بني إيسيقها فبعلا تقول تو تو تو بكوكو فإنها مسلمة tó nígbà yìí tọ̀fọ̀tì nìyẹn tó ẹgbẹ́ kò mọ́ ń gbà yẹn ànájì sọ̀làwà sọ̀rọ̀ bí ọ̀sọ̀láwà yóò ní ọlọ́wọ́ ẹlòmí ìtú ìgbé kì í ṣe òní òtù so irú yẹn láàrúdùrọ̀ ẹ̀bí jáàlì lè áhàd èèyàn kan ọ̀gbọ́dọ̀ dé kọ́ wá lọ́lọ́run òsí lókè torí pé dábá ti lè gbà ipé ń dúró ń bẹ fún àáfún jáàmù ibùn sọ̀fán lẹ́rìí náà torí pé tí jáàmù náà gbàgbọ́ nìyẹn wahdatul wujud al-hululiyya lẹ́nu díẹ̀ ọlọ́wọ́nú gi ọlọ́wọ́nú rin ọlọ́wọ́nú sánmà ọwà nínú gbogbo bikíbi tẹbá ní kí ló dé yóò nìyẹn tẹbá ti lè fún ẹni yẹn lẹ́rí pé kó mọ̀ báyẹ̀ fún jáàmù náà lẹ́rí yẹn kí á láti kí gbogbo àtìtàṣe ọlọ́ni ar irú èèyàn láàrín ọ̀dọ̀ ọ̀bẹ̀lẹ̀já àwọn common one tí ẹ̀ wọ́n lọ mọ̀ ní ibi tó kàn burú sí lágbùdúgbò wa òun ni pé ètò tún common ẹlòmí ò túmọ̀ ẹ bá tún sọ ètò complex báwọn ni ó jọ So rí so ìtúwọ́ yìí common nígbà yẹn ó burú bẹ̀lẹ̀já àdánwò bọ̀ èyí tó ti jẹ́ normal ọ̀tì kí ẹ mọ̀ bọ́lá ẹ̀yọ ọ̀kan ni ẹnìkan bá dé lónìí mi ọmọ bọ́lá òun pé mẹ́ta irú ẹni ó yẹ

ẹnìkan nígbà tán wá bí tán òun náà wá lọ wá padà wá kó sínú ìyá pé gbogbo wọ́tọ́ bá ní bàbá tún dé ní oríkì ẹ̀ ìyábọ̀ lọ́yọ́ kí ló tún kún gbà àtàwọn tó bá ọmọ ẹ̀ ní اللهم صل على محمد وسلم so ṣùgbọ́n àwọn masáyìn ṣùkẹ̀yìnyà náà àwọn kíkọ́ ni àwọn míwà gbẹ́gbẹ́ láàbùrọ̀ bí jà bí ẹni tó kírun tí ó ti dáadáa àti ẹjú ẹ̀ náà omi ìkó ní ohun in tó kù ní pé ìdájọ́ ọlọ́run ló wà tán bá bí ẹ̀sìn àbáàdí ń kírun ẹ̀sìn kó kí náà ìdájọ́ ẹ̀ ní ìmọ̀ gbómi ò débẹ̀ àfá ẹ̀hún ò débẹ̀ lọ́tún ṣe ni kìí ṣe pé ẹ̀hẹ́ ogun bìí já irú fún wọn yẹn ṣe ń bọ́ ẹ̀bá ẹ̀ní ìsìn ìdúwọ́kù ni pé bóò lọ lọ́wọ́ ti dájọ́ ní ọ̀là ni ìdájọ́ ẹni tó kírun pẹ̀lẹ́gbin kò nírun náà ni ni o àìmá rẹ̀ tó yà ní òun mọ̀ pé ìdájọ́ ẹ̀gbin fẹ́kẹ́ mú nǹkan méjì jáde bẹ́ẹ̀ kó wọ́n dàbí pa àtakùntà tó ń sunday tẹ́ni tó béèrè béèrè òun ọmọ pẹ́ gbin ọba àrùn jẹ́ ó yàtọ̀ sẹ́ni tí ó mọ̀ pẹ́ gbin wà lára rẹ̀ masalatani mutasarifatani wadih ẹni tí ó mọ̀ pẹ́ gbin bà jẹ́ ó yàtọ̀ sẹ́ni tí kò mọ̀ pẹ́ gbin wà lára wọn ẹni tí ó mọ̀ pẹ́ gbin wà lára wọn ti problem gẹ́gẹ́ bá nàbí ti kírun tẹ́gbọ́n àmì bàtà rẹ̀ títí bí padà sọ́mùtọ́bọ̀ àti yanjú yẹn níjẹ̀jọ́ àbí jẹ́ já àbíjèjì lọ sunday ọlọ́lọ́ ṣùgbọ́n ẹni tó rẹ̀gbìn lára tó ní yẹ ìbọ́lọ̀ náà mọ̀ wípé ara mi náà ló ti jáde wọ́n bí ẹnìkan mọ̀ wà lórí ìjókòó ń gbá ni ah jẹ́ ń bí ilé jókòó sí wọ́n nípa ẹni tó wá gbé sára ṣùgbọ́n kò yí lásọ ó àwọn èèyàn ti mọ pọ́rọ́ sọ àwọn èèyàn wọ́n ti mọ̀ pọ́rọ́ làwọn padà ẹgbẹ́ ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ó ní àwọn àbá àyapa kí lè yọ àwọn ẹ̀sìn lórí ìjọ pé àbá àyapa lórí bọ́sálà tó ẹgbẹ́ àwọn máàlì bá tààtà gan mọ̀ bá tọ̀ yẹn lọ ọwá ní ẹ̀rí ló ń wá láìkì jù nínú àwọn ẹ̀rí yẹn a ẹ̀rí ọpọlọ máa ń ronú sọ̀rọ̀ gan ọwọ́ ní bí abọ́ àníbà sọ pé ẹmọ̀ pa kù nínú wa náà ìgbẹ́yẹn ò kàn gbogbo ara inú àpò kan náà lọ́wà tó torí dínà nígbà tí ò ti yíbo mí inú ara ẹ̀ ó ṣe déédéé pé èèyàn gbé ìgbẹ́ sínú kí o sínú aṣọ náà èèyàn lè sọ̀rọ̀ ẹ̀fẹ́ yìí bí ìbọn á lọ kí náà <laughs> so ìrọ̀rùn fi jìnà sáyẹn ń pọ̀ sáwọn èèyàn ń sọ sọ̀kọ́nà ọkọ̀ ṣàánà wa so mọ́sálà pé ìyẹn kírun kò kí dáadáa so lẹ́ sí ìrun yẹn jẹ́ gbígbà bí ọ̀jẹ́ gbígbà kò jẹ́ gbígbà o olórí bá tẹ́gbẹ́ nìkan kírun ó borí bá anábìnrin tó yẹ bá kírun bá ti ẹjú ìhàn bí ẹ bá kírun bá ẹ tó kú sórí ẹ yóò jí lọ́jọ́ gbígbà kí á mọ̀ bí ẹni tó tẹ̀lé wọn àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam tó gbé kò sí lóṣù bèjẹ́l kí ló fà á ó ti ṣe bí ẹ̀rọ ó níbi tí ó ti kọ nílẹ̀ òjìgí ní o kọ fàwọn sáìlì tó wá débi àwọn mọ̀hámẹ́là náà àwọn àjọṣepọ̀ àwọn àmìwà nínú àwọn mọ̀hámẹ́là bí rọ́pùn nìká ẹ̀rí pé tẹ bá ń ọ̀tọ́ òun wà ní gbàmbẹ́ ọ àtúkàwà ṣìmáǹkà afáàyí sàlátù ọ̀làlá ọ̀rọ̀ ìjálẹ̀ ọ̀rọ̀ ìhà wàzílẹ̀ àmìnà àdàdì tísàlì جهلت بأن الصمت كالنطق مبولا كما سكتت عند الجماع عبد لا

ومن زوجها قد ملك الغير أم لا أمرها فلم يقضي حتى جمعت صار معادها وإن ملكها زوج ثم تصالها أقيب قبول كان ليس مفصلا وما سكتت عنه فليس لها إذا تقول ثلاثا كان قصدي أولها تقول ثلاثا قصدي أولها وإن بعد تمليك قضت ببتاتها فقال جهلت الحكم فيه له عذر إذا قال لمري سوى القتل والحكم فيما تلا والحكم فيه كما تلا سواك بسم الله so kí ọdá kí ẹ máa yẹn sọ àfáàní wà man huwa bí fọ́ọ̀mì dhihani mujami'un àti fàyẹ̀ní ọ̀sẹ̀ tó lọ man huwa mujami'un fi fọ́ọ̀mì dhihani èyàn gbáwẹ̀ ó ṣe mistake àti sọ̀rọ̀ dhihani fún wa igbe onídàájọ́ tọ́lọ̀ bá gbélé inú ìdájọ́ ẹni pé téèyàn bá fẹ́ irú ọ̀rọ̀ ìmá ṣe zaharu fi àjẹ obìnrin kó kọ́ ìyàwó yẹn kò sì lẹ́tọ̀ọ́ láti súnmọ́ ṣùgbọ́n téèyàn bá ronú síbẹ̀ tó ń ṣe yọ ọ̀dà tó fẹ́ padà ìdí ó ṣe ń gbà náà ní pé kí ni ó ọlọ́run bá ní fàtàlì rọ́kọ̀bá tí mọ́mìnà yóò frí ẹrú mùsùlùmí lóbìnrin àbí kó frí ẹrú tó jẹ́ mùsùlùmí mọ́rùkú tí bá ní àdíyànjú yẹn mutatabi'ain taa qabli an yatamasa ilé ìlàlá kọ̀kọ́ kó ṣe kí ni ó gbàwẹ̀ 60 days àbí oṣù méjì ọwá ń gbàwẹ̀ lọ lọ́bá tó lọ súnmọ́ yàwó ẹ̀ láàrin àwẹ̀ àfáàní yẹsáàdì fún sọ́ọ̀mà mú kìnnìlá ètò aburú ń bẹ̀ ní pé tó 57 ọwá ṣe mistake lọ́wọ́ tún lọ súnmọ́ ara ilé rẹ̀ yóò sún àwẹ̀ yẹn bẹ̀rẹ̀ ni ó káyìn mọ́ bá àlè láàárín

tó bá ti lé sọ́gbà àṣìbò òru mọ́ wà kọjá wẹ̀nà tó lọ súnmọ́ alóòrù gbogbo bí tó bá bá wẹ̀ ní oṣù mẹ́rin bí tàwa dé ní ètò ọkọ̀ ni wọ́n mi ń zọ òjì ha kọ́dé mẹ́lẹ́kẹ̀ lọ́yìrò àmàrà man kọ́dé mẹ́lẹ́kẹ̀ lọ́yìrò àmàrà ha mi ń zọ òjì ha obìnrin kan wà ọkọ rẹ̀ fi ọ̀rọ̀ rẹ̀ lé lọ ó fi ọ̀rọ̀ rẹ̀ lé ẹlòmíì lọ́wọ́ nínú àwọn tó tó fi lé lọ́wọ́ bọ́ọ̀lù ẹ ṣe ń fọ̀rọ̀ ẹ̀ léyàn lọ́wọ́ tó bá wù ẹ́ máa lọ tó bá wù ẹ́ máa lọ èyí tó bá ṣe mọ́tò bọ́ọ̀tì rẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ lọ́nà mi tí n bá ṣe kí ní tí mo ní mo fẹ́ ṣe yìí oní choice láti máa lọ oníjọ́ ìsìnkú mú pé bóyá ó sì fẹ́ mi àbọ́ ọ̀fẹ́ obìnrin wá ló ń ti gbọ́ bẹ́ẹ̀ fọ́lọ̀mí yẹ́ bí ọkùnrin yóò wá tí ìsan intolo ń fẹ́ ṣe yẹn kò tí ì ṣe gbà tí kò wá ṣe kálọ́kùnrin ní ìsìn onítọ̀wọ̀n bá ṣe ó wá fóṣù méjì sí abóṣù kan sí abóṣù mẹ́ta sí oṣù mẹ́ta ẹ̀wọ́n wá pé obìnrin wá ògbé tọ̀ ìbò náà ló ti fún mi condition tó bá kú lọ́dọ̀ ẹ̀ lọ́lọ́ fẹ́ bá dé lọ́bá ní à ohun kọ́ kalẹ̀ kódà nǹkan fẹ́ fún ni lẹ́yìn tóṣù méjì tó promise ẹ̀ a wo ibi tó bèèyàn padà lọ tó ti fẹ́ lómi àwọn abẹ́rẹ́ mọ́sálà pé sọ́kọ̀ mí ihe ti súnmọ́ àbí hàn tí ìsúnmọ́ra wọn tánbáná ti ara wọn lẹ́yìn tó ti ṣàtúdù mi tí wọ́n gbọ́rọ̀ alákọ̀ọ́kọ́ ti wà nle nígbà ẹ̀ káàna máa zìlà ó ti yàwó rẹ̀ lẹ̀ náà ni èmi ọmọ ó ti kó mẹ́ ṣùgbọ́n tó yẹ pé wọ́n àti ìsúnmáyàwó rẹ̀ bí gbé wọ́n ṣàkídò gbọ́ pé ìyàwó ẹ̀ náà ti bẹ́ẹ̀ ó kàn rọ́ọ̀ṣì lọ́bẹ̀ ní pé rárá o ìyìn ní mọ́ kọ́ kódà àdéhùn wa ní pé nígbà yẹn tí ò bá sì wọlé ẹlòmíì kò tí kọ̀yàwó ẹlẹ́ni torí pé yìí tó lòun fẹ́ gbé wá yẹn ó ti gbé wá ìyàwó ilé ò sì tí ìdí ìyàwó rẹ̀ nígbàtí ọba ti súnmọ́ ilé ìlú fa ọ̀rọ̀ kí ẹ fẹ́ yàwó ò tí pé ọ̀rọ̀ kí ẹ súnmọ́ yàwó kò lóbi lágbára ẹ máa fẹ́ yàwó ní tọ́ọ̀bá ti súnmọ́ rárá èyàn lè gba gbogbo tó fún tẹ́lẹ̀ tó bá ti ṣe mùkọ̀dìmáàtì zawaji ṣùgbọ́n tó bá ti ṣe àwọn mùkọ̀dìmáà bóyá fọwọ́ kan àbọ̀ ṣe nǹkankan áàfù ló lè gbà ń bẹ̀ tó bá kọ kalẹ̀ ni o tó ẹgbọ́ kó ló yàtọ̀ kíkọ́ ọlẹ̀ tó kọ́ إذا لقعتم المؤمنات ثم طلبتمهن من قبل أن تنصرون فما لكم عليهن من عدة تعتدونها. قديس ككلام هنا إذا ونعم عشي يقول جامع فإذا نعم تنفع نينو يعني كابر فيها كمبيوتر يعني. نينو يعني كبير ريليشن شيب أو يبقى عندنا بوش بشدي يقول إن كان يقول لكم أو يعني إمبرنت of husband DNA ma ń wà lára ìyàwó fẹ́ will be washed away for maybe tó bá ní for fún four months ah sorry fún three consecutive periods torí bó kẹ̀lé DNA sára ṣùgbọ́n gbogbo àtàǹṣẹ́lẹ̀ tún wà DNA ńgbà yẹn èyí bá ti sọ ọlọ́run ló ní hikma tó wọ́n ṣe ń ṣàlàyé ẹ̀rìnbọ̀ ẹ̀rí ẹ̀kọ́ ọlọ́run ló tẹ́rì yẹn bá wá jẹ́rì ẹ̀ ẹ̀ká bọ̀ jọ bá jẹ́rì ẹ̀ ẹlọ́tẹ́rì ẹlọ́tún ìwádìí ṣe ọlọ́run mọ̀ ní sọ bẹ́ẹ̀ so tí ẹ mọ́kọ̀ ìyàwó tí ó tí ìdígbẹ́ ti súnmọ́ra yín kò ní ìdíkó ṣe ìdá ọ̀ ṣùgbọ́n lágbà ti súnmọ́ra yín gbàdá so ọkùnrin yẹn tó bá padà dé torí à ah, òun ò kódà ní tó ń promise ẹ̀ ló ti wádé tíyàwó yóò dẹ̀ sí ìlọlé ọkọ mi àbí máa ṣe fẹ́ máa sọ ákìlù yẹn tán afẹ́ máa sọ ìgì yẹn tán báyìí afẹ́ máa gbéyàwó lọ ló dé ọwá ni rárá o ìyàwó mi sì rẹ̀ ń gbé lọ ẹ̀ tí ọ̀ bá ti sí jìmá àgbéyàwó ẹ̀ lọ nìkan ká wọn ló níyàwó torí pé kò lè gba ákìlù méjì àfi ìta alákọ̀ọ́kọ́ bá tó ń tán alákọ̀ọ́kọ́ ti dì ìsàmù kíní máa ń jálá kọ́kọ́ tá kọ́kọ́ kalẹ̀ kíní máa jọ tá kọ́kọ́ rẹ̀ kú ogójì bá ní sí nínú kíkọ̀ náà yàn kúrò náà bẹ̀ wọ́n bẹ́ sókè ọkọ̀ wá kó a lọ máa wá kíní tó promise ìyàwó ẹ̀ ọkùnrin yẹn ìyàwó ẹ̀ lọ́fẹ́ lómi àwọn aṣọ wa ni ebi ọmọ pé báyẹn ni irú yẹn lọ́dọ̀ ṣùgbọ́n gbà tán bá ń sọ irú igi yẹn irú kìíní gbọ́dọ̀ jẹ́ kí ọkọ tó jẹ́ ẹ̀fẹ́fẹ́ ọgbọ̀dọ̀ jó máa àwọn fámílì ọ̀yàwó náà ọgbọ̀dọ̀ ṣe kíni kó náà máa sí kó máa dàbí pé àwọn èèyàn kan máa take advantage promise me kò tún fíìlì rẹ̀ ó sọ báyìí ó sì bá ń ṣàdéhùn ṣe pé nígbà tó bá àti àwọn ń sọ bẹ́ẹ̀ kò sẹ́ni ń bẹ́ẹ̀ ń gbà nígbà náà ni ó tó jẹ́ pé nìka àwọn ọ̀tọ̀ ilé lọ́dọ̀ àwọn àìkíyà mọ́sálà tí ó kò yẹn mọ́sálà tó fẹ́ yìí mọ́sálà tọ́láàkì afáni wa ìmọ̀lẹ́kẹ̀ àzọ́jú fún màtọ̀sọ́lẹ̀ ha àkíbà kọbúlì káànà lẹ́yìn ìsàmúfàsọ́lẹ̀ àwọn méjìs kankan wà tí wọ́n gbọ́dọ̀ ṣàlàyé kí n tó bẹ̀rẹ̀ sí tú bíbá ọ̀rọ̀ tọ́lá ọ̀nàfẹ́ sọ tọ́lá kò rí in tí ó tọ́nu ẹ̀sìn torí jẹ́ ọ̀bá tọ́ ọlọ́run ní gbé ṣòfin e kọ́lọ̀ ni àtọ̀láàkùn marratan fẹ̀ntákùn bí ma'arufin aw tasrih bí ihsan ẹmẹ́jì ní tọ́láàkù rọ́jẹ̀ yìí tọ́láàkù bí mo pé tọ́láàkù pé ọkọ ìyàwó rẹ ọwá gbà padà tọ́láàkù ẹlẹ́ẹ̀kẹta ní wọ́n pè ní tọ́láàkù ìbàínà tọ́láàkù àbíká pè ní tọ́láàkù ìbẹ̀inúnà tọ́láàkù free tẹ́yìn bá ti kọ ìyàwó rẹ̀ ń bẹ̀ ẹ̀ ti kọ́ wá pátá tí ò lè fẹ́ mọ́ àyàfi tó bá ṣe pé obìnrin yẹn lọ fẹ́ lómi ọba ti fẹ́ lómi ọlọ́rin fẹ́yìn tó lákọ̀ afẹ́lá tẹ̀ hìlò làwọn ìbá àgbà hàtà tẹ́ǹkì àzọ́jẹ́ fẹ́yìn ọ̀rọ̀ tó láti tóbi nínú ọ̀rọ̀ ìfẹ́ kọ́lọ̀ ní òfò kékeré èyí sì gbọdọ̀ kọ́ ìyòtìkí bí ń ṣeré àjọpótó ṣùgbọ́n gbà tí yẹn mámọ̀ fún tọ́ ẹ̀ ìyẹn tún gbọdọ̀ wá wò pé kí ni ìdí tọ́lọ̀ fi gbé ilẹ̀ ìkẹ́kẹ́ ní máa yanjú ẹ̀ ẹwọ́n ṣe ọlọ́ni wà ní kíkún ṣe kọ́kọ̀ bẹ́ ní ìmá àṣú hákẹ́mà min ahliha wa hákẹ́mà min hákẹ́mà min ahliha ẹ

tilẹ̀kùn rẹ̀ ó dàrọ̀ tó bá dọ̀lẹ̀ yìí méjèèjì ẹwà bá mi ní sọ́wọ́ bàbá àti bá ẹgbà mi mo wá bá yín ní ẹ̀tún wá kó mi sínú yà ṣùgbọ́n kílẹ̀ ẹjọ́ ẹ̀ tó ń má fúnra wọn náà ti yanjú lọ bàbá ga láti lọ sẹ́tù ẹni nìyí tí tó bàtà ní yẹjú yẹn bai na àdẹ ẹ̀yìn máa ń ṣe sùúrù ya yẹn ni jáde tí wọ́n kọ́ sùúrù báyìí torí tàbá ṣe sùúrù lálẹ́ àná àti ẹ̀mọ́ tí ó tún padà ṣẹlẹ̀ fọba àtò hakama nìyẹn ṣe ma pé wọ́n ní ìsìn lójú àǹtí mọ́ gbé e dénú nínú pé ah àpààyàn bàbá bú yìí ṣùgbọ́n kí ilẹ̀ ẹjọ́ yẹn tó má olúmọ̀ pé bàbá dáadáa bàbá wọn ẹni wọn ó dẹ̀ pé kìí ṣe pé oríire ni ẹ́ o orílẹ̀ ayé kò sí mi ó ní ìyá yẹn ma ń ṣọ́tù láàrin Dubai ẹni tí ó jà tí yẹn ó lè wà ó lè lo oṣù yìí ní Dubai kó lo oṣù yìí ní Canada kó lo oṣù yìí ní US ó ní Saudi gọ́ọ̀nà sí bẹ́ẹ̀ ó ní àwọn ọmọ ẹ̀ àwọn ibi tí gbogbo wọn wà ní bí wàá máa ṣàdúrà fún bàbá rẹ̀ nígbà tó ń ṣe kò ní àwọn ọmọ kankan gbà wọn lẹ́yìn ìgbà yẹn tó wá tó tó kọ́ ẹ ẹ̀wọ̀n tọ́lọ̀ wá ṣe fún àwọn ọmọ nílé ayé nìyẹn kọ́lọ̀ jẹ́ kí wọ́n ṣe orí ìjọ gbọdọ̀ kí á mú wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ pé fọ́bọ̀ àtó ìgbà ní sọ one thousand yẹn ni pé di ayé di ibi tó jìnnà jù tí yẹn gbọ́dọ̀ lọ lọ́rọ̀ tọ́lá kì í ṣe tọ́lá kì í fẹ́ sọ̀ṣọ̀ kì í ṣe tọ́lá kì í fẹ́ sọ̀ṣọ̀ olófà tó gbé àdíìsì tí ó fẹsẹ̀ múlẹ̀ kan wà fanabi méjì náà ni madaro rẹ̀ yẹni tí ó bá jẹ́ mursal وعليه شيخنا الألباني رحمة الله عليه gbádìsí ọ̀fẹ́ sí mọ́lẹ̀ ó ní pé àdíjì tó kọ́mọ̀ dáadáa ìgánà àwọn ọmọké wa àwọn ọ̀rẹ́ wa yàn pé ọmọké ó dájọ́ bára sọ̀rẹ́ náà ọdọ́dọ̀ mi ó ní pé imam ẹ̀wọ̀n pé anábì sallallahu alaihi wasallam sọ pé abghadul halal ila Allah at-talaq oníṣòwò ti wádìí sí ọ̀tún sọwọ́fẹ́ kọ́ ìyàwó rẹ̀ ọkọ̀ ṣùgbọ́n kọ́ ọmọ fàdí ìsìjọ́ ọ̀fẹ́sẹ̀ mọ́lẹ̀ ṣe èmi ò nígbà yóò fọ́ ṣe kò ń ṣàdíìsì ní kí wọ́n náà kó ti tó ọmọ tí ń ṣàdíìsì sí bóyá mo lè já aláyà kó jẹ padà sẹ́yìn àdíṣe ẹ̀fẹ́sẹ̀ mọ́lẹ̀ ọgbẹ́ tó bá ha kó fẹsẹ̀ mọ́lẹ̀ àwọn afá máa lò ṣùgbọ́n ṣẹ́kì tọ̀sẹ̀ míì wọ́n ládíìsì ẹ̀ ṣàdíìsì tó tọ́ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ráì abghadul halali ila Allah halali ṣùgbọ́n lọ́n kó ẹ̀yin náà wò kó bá a má ṣẹlẹ̀ ọlọ́wọ́n abẹ́rẹ̀ sí ni ṣe àfihàn ìkankan wà nínú àwọn tọ́lọ̀ ń dá tọ́lọ̀ ń kórìíra ẹ̀ ṣùgbọ́n ìkórìíra rẹ̀ kò bí ìgbé kó má bẹ̀ mà sí àkà òníyà yìí ìrọ̀ ẹlẹ́dẹ̀ kúfúrú nǹkan ọ̀làkínà àbábà ilé ìkùnmọ̀ ìmáà náà tó bá ṣẹlẹ̀ ó máa ń lapa láàrin inú ilé ìmọ̀ ń lapa lórí ọmọ ń lapa lórí society kọlọ̀n fún mọ́ta tó gbogbo ilé wa ṣe wẹ́yìn jẹ́mà ẹ̀jẹ̀ tí soro ẹ̀sùn sòrò ẹ̀jẹ̀ tí ní